ọlọ́run ọba ẹlẹ́dà gbogbo ayé kò sí ẹlòmíì tó tún jẹ́ ẹlẹ́dà lẹ́yìn rẹ̀ ó dá gbogbo nǹkan níbàámu sí bó kádàrà bó kọ kọ̀dára rẹ̀ ó dá ọmọ ènìyàn ó sì lé ó dá lọ́lá gbogbo ẹ̀dá tó lọ ọlọ́run ọba gbogbo nǹkan tí ń bẹ ní sánmà àti nǹkan tí ń bẹ lórí ilẹ̀ ènìyàn. àwọn orí ọlọ́run bá pọ̀ rẹpẹtẹ lórí ọmọ ádámà bákan náà bá tún fún ọmọ ádámà ní ọlọ́run fún wa ní ìròrí ká ronú jinlẹ̀ ká tó bẹ̀rẹ̀ ṣẹ́ ọlọ́run bá tún ṣàlàyé ọ̀nà fún wa ó tún ọ̀nà orí ibo tá a bá ní ká máa kà ló ń kà ká wá lò wọ́n síbi ká ronú sí àtúbọ̀tán ẹnìkọ̀ọ̀kan wa eléyìí ni yóò jẹ́ pé a mọ orí ọlọ́run gbogbo àwọn kata àkàálẹ̀ lórí ọlọ́run yìí ni la fẹ́ ká fi ronú sí àtúbọ̀tán wa láti gbà yìí lọ ọlọ́run bá ní mo dá ọmọ ènìyàn láti bi omi gbọ́ lọ́sàǹpẹ̀ ní àtọ̀ tá a rò pọ̀ mọ́ra wọn eléyìí tó jẹ́ takọ àtabo torí pé àádàn wò Nabutali, gbàdọ́ lọ́n sọ ìpìlẹ̀ dídá wa ọ wá ní nàbùtàlì àádánwò ẹnìkọ̀ọ̀kan wa náà àdánwò náà láti wà báyìí. ọlọ́run náà wá ṣe ní olùgbọ́rọ̀ a lólùríran ìdí nìyẹn tó fi jẹ́ pé ká lo ìgbọ́ràn síbi tọ́lọ́run ká lo ìríran síbi tọ́lọ́wọ́n bá fẹ́ ká lo àǹfààní pé a mọ igbó amọ̀nà a mọ ìgbẹ́ a mọ ọ̀nà tọ́lọ́wọ́n bá tún sọ wípé inú orí tó ń ṣe fún wa ni pé òun lòun jẹ́ ká mọ̀ tún yàtọ̀ sósì. òun lòun jẹ́ ká mọ ohun tó dáa yàtọ̀ sí ohun ò dáa òun lòun jẹ́ ká mọ òótọ́ yàtọ̀ sí rọ́ọ́. gbogbo ibi tí wọ́n ní kọ̀ọ̀kan wá kù sí pátápátá láburú gbogbo ẹ̀ pátápátá látó kéde lẹ̀ lánàá àfi tí kéde bá ti báyọ̀ ọlọ́run wa lélẹ̀ gbogbo ẹ̀ lèmi mọ̀ gbogbo ẹ̀ lẹ́yìn mọ̀ ẹlòmíì ò mọ tẹ̀yìn kò mọ tí ẹnìkọ̀ọ̀kan kò mọ tẹnìkejì ẹ̀ tó bẹ́ni kan tó ní ìwà yẹn ṣe mọ̀ fúnra rẹ̀ ẹlòmíì ò mọ tó ń gangan ló mọ̀ jù. ọlọ́run wa ti wá lórí àbí ò ti wá lórí ńgbà náà inú ó jẹ kẹ́ni tí ó lékún lóore ó lè lékún toró mọbi tó ń dá sí lọ́dọ̀ náà òní ó jẹ kẹ́ni tí ó jáwọ́ ń bi aburú ó lè jáwọ́ ń bi aburú toró mọbi tó ń kù sí sábà wọn sọ fún wa kán sí wá sí fún wa pé ẹ lékún lóore ẹ lékún níbẹ̀rù ọlọ́run a ti mọ̀ náà ni a lè lékún. ọlọ́run tún wá bá mọ́ ń bẹ̀ ó wá ń tún wá ń ka oore àtàbúrú fún wa lẹ́yìn ìgbà tó lòun ti dá wa lẹ́bẹ̀ẹ́ pé ká mọ̀ ó tún wá lé e lẹ̀ pé gbogbo eléyìí o lábẹ́ díagírámù yìí o oore ni gbogbo ẹ̀ ìtẹ́ bá lè ṣe ń bẹ̀ èyí tó wà lẹ́gbẹ̀ẹ́ kejì yìí o aburú ni gbogbo ẹ̀ ẹ má débi ọ̀kan kan bẹ́ẹ̀ o bó ti bẹ̀rẹ̀ látòrí baba ńlá ádámù ní alayhi salam wàlá tá kọ́rọ̀ bá. olówó aṣọ́rọ̀bù ọ ní ẹ jẹ máa mú bẹ́ẹ̀ ṣe fẹ́ bó ṣe wù yín nínú àlùjẹ́nà nínú ọgbà àdẹ́rà yìí. wàlá taqrabu hadhihi shajara àmọ́ igi eléyìí ń tiẹ̀ ẹ má débẹ̀. ó jẹ́ kí wọ́n mọ ibi tó rí wà ó jẹ́ kí wọ́n mọ ibi wà bẹ́ẹ̀ náà ni gbogbo àwa àrọ́mọdọ́mọ ádámà àti títí táyọ̀ fi tán ọlọ́run bá jẹ́ ká mọ̀ dáadáa ó jẹ́ ká mọ̀ ó sì jẹ́ ká mọ̀ àìdá. ṣùgbọ́n nínú ìṣìnà ti ṣèyítọ́nù tó bára rẹ̀ tí tún máa kó àwọn èèyàn míì lé lọ́wọ́ lẹ́yìn ara rẹ̀ ó máa ń débi wípé kọ́mẹ̀yìn ó ṣe kéésù ó ṣe aburú lọ́sọ̀ọ́ títí tọ́mẹ̀yìn tá a sọ wípé ọlọ́run ti jẹ́ kó mọ̀ dáadáa àtìbàjẹ́ yìí tí ó fi gbà yóò burú yẹn gangan lóore èyí tẹ̀yìn pè ní dáadáa yẹn gan ẹ fẹ́ kó báwọn ni iṣẹ́ ìtọ́ àmọ́dé bẹ̀. ọba ọlọ́run ọba wa táwa ń ròyìn rẹ̀ ọba kan ṣoṣo ni o àwọn tí wọ́n pè ní méjì tí wọ́n pè ní mẹ́ta wọ́n bùkátà kí wọ́n tún bá kí wọ́n sin ọlọ́ ọlọ́run ọba kan ṣoṣo kí wọ́n tó kúrò láyé lábẹ́ àyà yìí àwọn náà mọ̀. kò tún fọlọ́run búra kọ́lọ́run bọ̀ pé méjì àwọn tí ń kọ́ ọlọ́run ní méjì ọlọ́run ní mẹ́ta àbí jù bẹ́ẹ̀ lọ mo tún fọlọ́run búra báwọn náà mọ̀ kọ́lọ́run bọ̀ pé méjì àti tí ìbá sáyà Al-Qur'an làkàì wàláhì fúnmọ́bìláhì lẹ́bí láhìláhì láhù apá kan wọ́n sì ń sọ pé àwọn mọ̀ yàtọ̀ sí báwa ń sọ pé wọ́n mọ̀ apá kan wọn náà ti ń sọ pé àwọn mọ̀ pé ìtọ́lọ́run ọba pè ní islam ti ń jẹ́ islam tó gba àwọn àfáà ń ọlọ́run kò sí kankan tí máa ń jólùgbàlà bólùlani lẹ́yìn ọlọ́run Allah ọ̀kan ṣoṣo tí ò lámúgbálẹ́gbẹ̀ẹ́ wà dáhùn kò sọ̀rọ̀ ogún fọlọ́run ọba náà kò lẹ́nìkan tó jẹ́ pé tẹ́lifíńtẹ́ni ò bá ráyè ọlọ́run òjọ́ ọlọ́run mọ́ kò sí nínú Rabbul alamin olùkápá gbogbo ntọ́lọ́wọ́n bá dá lọ́lọ́run tí màá sì mọ́ bó bá ti fẹ́. wọ́n mọ̀ wọ́n sì sọ jáde lẹ́nu torí pé àdí ọ̀rọ̀ ọlọ́run bá ní ọlọ́kọ inna khayral hadithi kitab Allah ọ̀rọ̀ tí ò sọ̀rọ̀ mi tó lè dàbí rẹ̀ mọ́láyé àti lọ́rùn náà ní kitab Allah ọlọ́rọ̀ ọlọ́run bá tó sọ tí sẹ́ al-Qur'an karim wa hadi hadi muhammadin. sallallahu alaihi wa sallam ọ̀nà àmà téèyàn lè rìn láyé níbi tí ò sí míì mọ́ tó dàbí rẹ̀ téèyàn ó fi ọlọ́ọ̀ lọ́jọ́ ìgbéra kìyàmà òní hadi muhammad sallallahu alaihi òní sànàbí muhammad júwe fún gbogbo àgbà ńlá yìí pátápátá kódà bára rẹ̀ ń bẹ̀ tí èsì kó dájú ọkàn rẹ̀ fún ẹ̀sìn ló tún ṣe bára ó dìgbà tó bá wá láti ibi àdìsọ́kàn tó wá tó wá débi pa awí lẹ́nu tó wá gúnlẹ̀ síbi pa àṣẹ níṣẹ́ ló tó lè jẹ́ sí ànábì sallallahu alaihi wasallam nípasẹ̀ di eléyìí bóyá ti ń ronú nípa àtúbọ̀tán tẹ́lẹ̀ torí gbogbo wa la látúbọ̀tán ọ̀rọ̀ pàtúbọ̀tán ń bẹ òun kọ́ ni wá àti tá a fẹ́ ṣe báwo ni a ṣe fẹ́ kó rí wọ́n fẹ́ kí wọ́n pílánì tiẹ̀ kémi náà pílán tèmi torí pa a sì wà lábẹ́ lábẹ́ a wà lórí àánú ọlọ́run títí dásìkò tá à ń sọ̀rọ̀ yìí láti pílánì àtúbọ̀tán àtúbọ̀tán ìparí ayé wa ìgbẹ̀yìn wa ibi tá à ń padà lọ. wọ́n ní kágunkágun yóò kágun síbì kan àtúbọ̀tán náà ni wọ́n kéde bẹ́ẹ̀ gbogbo wa náà á kágun síbì kan gbogbo níta wá ń wí kìí ṣe téyà àṣẹmọ gbéyẹ̀wò pé ẹ̀rí rẹ̀ ń kọ́ ẹ̀yin tẹ́ ń gbọ́ náà ti mọ̀ gbogbo àwọn táà ń sọ a ti mọ̀ ó wá kù síbi wípé ìbò ìbò ni èmi ò máa rò tèmi ẹ̀yin náà máa ro tẹ̀yin kódà mo lè máa bá yín ro tiyín mọ ẹ̀yin náà lè máa bá mi ro tèmi náà mọ. ìbò làbẹ́ wa kángun sí nígbà tó jẹ́ pé ọlọ́run bá wa subhanahu wa ta'ala ó ṣàgbékalẹ̀ ààyè méjì tó yẹ pé ibẹ̀ ni gbogbo ẹ̀ ó parí sí ọ̀kan jẹ́ ìkẹ́ ọ̀kan jẹ́ ìyà wọ̀lẹ̀yìn àdùnnìláhi ta'ala. mínú àdábìhì wà ìkọ́bìhì ọlọ́run mọ̀jà tọ́gùn síbi ìyá mọ̀jà tọ́gùn síbi ẹ̀tẹ́. nítorí a mọ̀ practically wípé ayé tá a wà Ògbómọ̀ṣọ́ tá a wà Ìbàdàn tá a wà Èkó tá a ń gbé àtàbújá tá a ń gbé àti pé lágbájá ńkọ́ ó ti wà ní Canada ah mashallah allah akbar lágbájá ńkọ́ wọn ti rí permanent stay sí saudi arabia allah akbar ṣe báyìí náà gbogbo ẹ pé sátìbì dárí kìí tá a gbé kìí tá a ló ká wọ́n ń lọ wọ́n ń lọ wìtì wìtì wìtì wìtì kí ló fà tá à ní máa rora wa tí àwọn tó ti lọ táwọn náà rò fáwọn lọ látara ìpa látara ìgbésẹ̀ ìrònú tọ́lọ̀ ń fún wa àtòyé nípa àtúbọ̀tán tẹ bá gbọ́ pé èèyàn fifty ni wọ́n pa èèyàn hundred ló tẹ́rì èèyàn one kìíní kan òun ló jábọ́ gbogbo ọ̀nà tí yẹn máa ń gbà lọ àlìkámà kò síbi tí ò ti máa ṣẹlẹ̀ kí ló dé táwa náà ronú jọ pé tó bá jẹ́ pèmí náà ti wà nù wọn kọ́ Àbárò pé sí àwọn èèyàn ló pọ̀ tó bẹ̀ àwọn tí ò wá lọ́bì kankan wọn ò jábọ́ wọn ò tẹ̀rì wọn ò sì lọ́rìn àjò tó jẹ́ pé lé wọn ni wọ́n sọ pé ó yẹ dìde o. ló bá di parapara lèmi bá ń bọ́ ààrò yẹn náà wò káfíńtì àtúbọ̀tán àti pé ká nígbàgbọ́ sọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam wípé al-qiyamatu qurbat bí ó sì máa rí lọ́nu yẹn títí àlìkíyàmá fi dé pátápátá ó kàn jẹ́ pé a lè para wa tán ni títí dìgbà tán ló sọ pé ẹ̀yàn mọ̀lẹ́kà sọ fún wa pé mú tú ó yá gbogbo yẹn kú báyìí àti ìlè para wa tán dìgbà náà àmọ́ pípa yẹn ó pọ̀ ó wà prophesized wọn ànábì sallallahu alaihi wasallam ó ní nínú àpẹẹrẹ àlùkìyàmẹ ó ní kásáràtù làárùj ó ní kí hárùjù kó pọ̀ àwọn tí ó sọ tó bá sọ̀rọ̀ wọn àmọ́ tó máa hárùjù wọ́n ní kí ni ó jẹ́ bẹ́ẹ̀ ìwọ ojútẹ́ ọlọ́run èdè ọlọ́bàbà sí ni. ní tèdè ó gbọ́ jù wọ́n lọ òun ọlọ́run fàlù kúránì kalẹ̀ fún lédè wọn dájọ́ ń sọ náà ọlọ́run tún ni ó gbọ́ jù wọ́n lọ. wọ́n ní kí ni jẹ́ bẹ́ẹ̀ ojútẹ́ ọlọ́run ó ní ká sọ́dá tó kọ́sì ó wá tún fọ̀rọ̀ míì tún fọ̀rọ̀ míì tó jẹ́ arábá náà tó fi tú ó ní wọ́n ó ti máa pààyàn jù èyí ó ti máa ṣòfò jù ṣé nàìjíríà nìkan ló wá ti wá ń ṣẹlẹ̀ níta fi mọ̀ pé ayé ti ń súnmọ́ bí parí nìyẹn àsìkò yìí gangan ló kẹ́mi ọ̀rọ̀ pàtó bọ̀tán ẹ̀ kéèyàn ó jẹ́ kẹ́mi ẹ̀ pé I can go at any fucking time but mọ́ mọ́ sípò àwọn tí ó lọ lásán tí ó kàn ráre kó láyé nítorí ṣe pàtàkì ń o ẹni tí ó kàn wáyé wá tí ó kàn ráre àárín ìrànfẹ́ ká mójútó dáadáa àmọ́ wọ́n ń bọ̀ abọ̀ wọ́n ń bọ̀ abọ̀ wá débi wípé ó yà pé mo ti sọ́nu kótó àkàn tó kọjá lọ ẹni tó níbọn ńlé àbẹ́ni tó lọ́dẹ ńlé yóò gbàgbé rẹ̀ pákáleke yẹn ó fẹ́ lé débẹ̀ wàlẹ̀ yàtọ̀bìlà àbẹ́ lọ́wọ́ bá fún fìtínà o ṣùgbọ́n tójú rí ọlọ́run jò jẹ́ pé àbá sì wá mọ̀ ni àbá wa mọ̀ ká ti sin lọ́hùn ṣáájú àsìkò yìí ọlọ́mọdé jẹ́ tèmi àtẹ̀yìn nígbà tí ẹ̀ bá rí i pé dájúdájú òun fàyè lẹ̀ báyìí àbá wa mọ̀ ká ti gbọ́ wá síhùn látijọ́ yìí káwá jẹ́ nìkan tí sẹ́ẹ̀rẹ́ rẹ ti pọ̀ ọlọ́mọdé ojú àbámọ̀ tèmi àtẹ̀yìn torí pé kò sí àbá wa mọ̀ pé àsáàkó láyé lóòótọ́ irò pa irò pé àwọn expect irú regret yẹn àwọn expect ẹ̀ tó bá pé àbá ọkàn wa bá ń sin lọ́hùn àṣẹ lóòótọ́ ni a kò láyé torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti lọ nínú àwọn tí a rò pé wọ́n lè lọ nígbà tí wọ́n lọ àti àsìkò tí wọ́n lọ àti rògbò tí wọ́n wà ààrẹ lọ ọba lọ àwọn ọlọ́lá lọ àwọn olówó lọ àwọn alágbára lọ àwọn onílàákàyè lọ àwọn dìdìrín lọ àwọn alágànná lọ orí gbogbo èèyàn lọ ọmọ òpó ló lọ gbogbo orú èèyàn tó ti wá sáyé tí ò tí ì lọ kò sí àwọn ànábì ọlọ́run àbá kò sí kankan lórí ilẹ̀ ayé mọ́ ayé iná wọn sì lò tòó túmọ̀ sí pé lágbọ́n yẹn kò sẹ̀dìgbà tá a bá rí ẹ̀rí kan pé láàtò wa mọ̀ pa ẹ̀rí rẹ̀ wà o torí pé ọlọ́run ọba wa ọ̀nìmọ̀ fàrọ̀ náà fi kìtàbí mi ṣe é torí ẹni tó wà á tún máa béèrè ẹ̀rí ẹ̀rí ẹ̀ wà ní alukuran ṣùgbọ́n ṣé àtẹ̀nídìí àti kàyẹn ká tó mọ̀ pa kó láyé à nídìí eléyìí lásìkò tá à ń sọ̀rọ̀ yìí ní tó ṣe pàtàkì ni pé ká tún tẹ̀ǹpẹ̀lẹ̀ mọ́ ìrònú àtúbọ̀tán àtúbọ̀tán ta lè rí tó perfect láyé tó jẹ́ pé òun ló ṣiṣẹ́ tán tí ò sí nǹkan kan míì tó kù fún tó fi sin lọ́hùn kò sí tóbi dórí àwọn ànábì ọlọ́hùn aleyhi musalatu wa salam gbogbo wọn lọ síbi perfection ni ọlọ́run ọba nìkan ló ní kamal òun ló ní pípé pérépéré tí ò lábùkù kankan tí ó sì lábà wọn kankan nú ibo láwa sílọ̀n dé ibo lábàdé tí a sì rí perfection kò sí kò sóńtàn lórí ilẹ̀ ayé kí wàá ló fà á tó akábíwá kó sísú kí ló fàtà àti kó sísú túmọ̀ sí pé àgbọ̀rọ̀ kó sísú. gbogbo ẹni tó wá kọ́rọ̀ ìgbà tá a wà lálàáfíà ara tó sì kọ́rọ̀ ìgbà tá à ń rẹ́mi lò lórí dáadáa tá a lókun lára tá a sì ń gbọ́rọ̀ ọlọ́run tá à ń gbọ́ tá a nàbí sallallahu alaihi wasallam ẹni tó bá kọ́rọ̀ àsìkò yẹn àwọn náà ń pè ní àlè ọ̀pọ̀lá ọ̀rọ̀ rẹ̀ láti fi sin lọ́hùn. àmọ́ àṣìkìyà wọ̀lẹ̀ ila ṣùgbọ́n àwọn ti kàkọ́lẹ̀ orí ibú mọ́ wọ́n kọjá gbogbo kọ̀lọ̀fín téèyàn máa gbà nù ayé kò sí kọ̀lọ̀fín kan àtọ̀sán náà gbogbo òru tá bá sírò òru fẹ́lòmíì ẹlòmíì ń lo òru twenty years ó dẹ̀ lo ọ̀sán náà bẹ́ẹ̀ gbogbo ẹ̀ jẹ́ bí ọdún. ẹlòmíì lo òru fifty years ó lo ọ̀sán náà bẹ́ẹ̀ ó jẹ́ bí ọmọ ọgọ́rùn-ún ọdún kò ṣe Islam ẹ̀mí lo òru sixty years ó lo ọ̀sán náà bẹ́ẹ̀ ó jẹ́ ọmọ one hundred twenty years ní táwọn èèyàn mọ̀ tí wọ́n mọ̀ látùbọ̀tán pé alágbájá ó yẹ ìgbẹ̀yìn ẹ̀ dùn ninety five percent ẹ̀ ní kì í ṣe Islam ayé lásán ìgbánsá tọmọ yìí kú ọbẹ ńlọ máa aráyé lọ́pọ̀lọpọ̀ wọ́n mọ̀ pé oyè lágbájá Ọlọ́run jẹ́ kí tòun náà rí báyìí kì í sàwọn tó mú ìsìláàmù lọrọ máa aráyé rì fáàtì ẹ máa kíyèsí wọn tá àyàn ló yẹ tó yìí láì mà kó tẹ́ tán. mo fẹ́ sáré pàkíyèsí kankan nínú mùsíbà ìgbẹ̀yìn ayé ni fáwọn obìnrin ò ní sílé ọkọ mọ́ tọ́pìkì mi lọ́tọ̀ mo kàn yà síbẹ̀ ni o wọ́n pèfà káwọn dá dúró bàbá wa lọ́la tán lọ́la tí wọ́n kọ́rọ̀ jọ nípa àtayé àwọn yóò mọ̀ pé ah, obìnrin ló yẹ báyìí ọlọ́mọ jẹ́ fífi ọmọ tòun náà gbẹ̀yìn láì mọ̀ pé obìnrin ló burú fún tó yìí wọ́n kórìíra tán wà lábẹ́ kọ̀ǹtúrò ọkùnrin wọ́n pọ̀ lágbàńlá ayé tá a wà yìí pàápàá jùlọ ní ìran yorùbá wọ́n lè tó ńlá wọ́n lè jọ̀gá wọ́n lè jáláṣẹ wọ́n lè wà nípò wọ́n ká káwọn wà lábẹ́ àṣẹ ọkùnrin sí nǹkan kan tó pàtàkì àmọ́ gbogbo ẹni tó bá fẹ́ láti jọkọ wọn ó lè jọkọ wọn torí pé ẹni ọkùnrin ni wọ́n inú mùsíbà ayé ìtọ́mọ èèyàn kíyèsí ni. tọ̀ ọlọ́run ní nígbà àwọn tó ti torí ibú torí kójú ọ̀nà rẹ̀ ni wọ́n wà ilá àyàṣà ọ̀làtọ́lọ́n bá fẹ́ dàkejì ẹ̀ fún wọn lókù náà ní jóríire. alamtaro anna arọ̀bánná ṣayàfínà alalikafirina ta'uzuhum azza ẹ̀rí bá ṣe da àwọn èso sáyé tí wọ́n mú tó dàbí fúlàní ti ń da mọ̀lú tí wọ́n ń da àwọn èèyàn tí wọ́n da àwọn ẹ̀sán jẹ́ kìfì rọ̀ náà àzà ní yálà yálà tí wọ́n ké mẹ́wọ́n tí wọ́n sì ń sí lọ́nu náà látàyè bíi náà tó yẹ báwọn èso ní ti pẹ̀lú bọ́lá wọn bá ti kádàrà rẹ̀ sọ pé wọ́n ń darí wọn lọ síbi ẹ̀sìn ọlọ́run àti kúfùrù ẹ̀kọ́tọ̀ ọlọ́run ẹ lo ayé yín bó ara ń tí a fi yàtọ̀ tó bá jẹ́ pé mùsùlùmí òdodo ni wá sí gbogbo ẹni tó wá láyé nìyẹn o mùsùlùmí òdodo wọn yìí máa wo báwọn èèyàn ṣe ń lo ayé báyé ṣe gbà pé báyé ṣe gbà nu ẹjẹ amúgbóló yẹn kò lẹ́nu Islam ti ní ọ̀nà ó ti lójú òpó ló kọ́ tó fi jẹ́ pé àwọn olùbẹ̀rù Ọlọ́run wọ́n mú ayé yìí ní ilé kan lèlẹ́ ámìlì ìnàbìtọ́ àti là á fẹ́ni tó fẹ́ ṣiṣẹ́ láti tẹ̀lé tọ́lọ́m. àwọn apákejì mu dára lèlẹ́ ámìlì ìnàbìmọ̀ àṣì fún iṣẹ́ táwọn èèyàn fẹ́ ṣe láti yàpọ̀ ọlọ́run. tí múmi ní òdodo bá wá rí bá a ti báyé ṣe ń lọ zakara hom bi máa hù náà lè kàmínà sùúrù àwọn nǹkan ayé tá a rí tá a máa ń wò ní nǹkan àdídùn bẹ̀ tóbi dórí àwọn oúnjẹ àwọn nǹkan tá à ń wọ̀ àwọn nǹkan tá à ń gùn tí ní bá ti ń rí ìrònú ojú ni wọ́n ti ń rí ọpọlọ wọn kàn lọ síbi àlìkíyàmọ̀ ni kì í dààmú ọkàn wọn débi pé. èmi náà mi ò ní gbà o tó bá gbà láàfin gbogbo ẹ tó bá jẹ múmi ńlá ẹni tí nǹkan ayé bá ń dààmú láì jẹ pọwọ ẹ tí ìbá lọ́nà rọrùn kó kí ìsà ìdààmú tí ó kó bá múmi ní ni pé ah Allahu gbogbo nǹkan àǹfààní ayé ni kí rí lọ nìyẹn wọ́n wá sọ pé Allahumma la aisha illa aisha illa aisha Ah, ìwọ ọlọ́run ọba á ah, ìsẹ̀mí àlùkìyámà dákun tó jẹ́ ìsẹ̀mí ìké rẹ ìsẹ̀mí ìyọnú rẹ dákun mọ́ fi dùn wá o ètí tí ọlọ́run ti ròyìn ayé pé kò jámọ́ kankan tá a sì rí àwọn eléyìí ń bẹ̀ àwọn kan ilé làwọn èèyàn kọ́ ọkọ̀ làwọn èèyàn ń gùn yìí àwọn nǹkan bẹ̀ tó jẹ́ nǹkan jíjẹ mímu àti wíwọ̀ la illa tí wọ́n wá rí kankan nínú àwọn kan táwọn ò ní wọ́n ráwọn tó wọṣọ aṣọ tí wọ́n pọ́n wọ́n ráwọn tí ń jẹ tí wọ́n fẹ́ àwọn òrí tí wọ́n fẹ́ jẹ kò tún wá lọ déédé kò tún lọ déédé ntẹ́ ń rí tán jẹun náà kò tún lọ déédé ẹ mọ̀ wo múmi ni o àwọn kan lọ ayé bẹ́ẹ̀ o tẹ́jẹ́ best of mankind o kì í ṣe pé àtàwọn orí sọ̀rọ̀ yìí tó pọ̀ jù ní àwọn tàbí ànábì lólùgbèsè ayé bẹ́ẹ̀ ìbẹ̀lẹ̀ ti máa gbọ́sọ̀ ẹnìkan tó kú tí wọ́n sin aṣọ òdélẹ̀ nígbà tí wọ́n fà sí ibi orí ìgbà tó tó fà sẹ́sẹ̀ kò tún débi kò tún borí mọ́ kò sì ní mí ìbẹ̀lẹ̀ ti máa gbọ́ pé kí lọ ní tó ṣe sọ̀dá èmi ò ní nǹkan kan lásọ kan mi ò ní ẹ̀ ní tìlà kò sí ẹ̀ ní bàtà kanjẹ́lé náà lọ kò sí ẹ̀ ní handkerchief kò sí ẹ̀ lórúkarin kékeré báyìí tẹ́ máa fi sọ́wọ́ kò sí ẹ ní kankan kò sí ṣe ẹ mọ kankan náà alukurani àmọ́ díẹ̀ ń bẹ súrà wọn lẹ mọ àmọ́ súrà báyìí àti súrà báyìí ọdà ẹkọ mo fi mo sọdà ya fún ọ ṣé wọn ṣé wọn ń dì sí fún wa ni wọ̀nyí adùnbìlà láyé yìí náà mọ̀ ni tí ò sì parẹ́ yìí ọmọ àlùjọ náà kò sí nǹkan kan kìí ṣe nìkan kìí ṣe ní méjì kìí ṣe ní mẹ́wàá kìí ṣe ogún èèyàn kìí ṣe ọgọ́rùn èèyàn kí wúrà àwọn bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí. ó sì sọ pé khairu náà ti kọrin ní my century happen to be the best of mankind àwọn tá à ń sọ̀rọ̀ ibẹ̀ náà ti lùgbà ibẹ̀ ni wọ́n ti lùgbà tó fi jẹ́ pé nǹkan yẹn àìríjẹ àrímu náà ó pẹnẹtírétì wọnú ilé ànábì sallallahu alaihi wasallam sayyidil awwalin wal akhirin aṣáájú gbọ́ àwọn tó wá sáyé àdáńtó tó ń wá bẹ̀ títí táyé òfin tán ash-shafi'il mushaffa ẹni tí ó sì pẹ̀ tá a sì gbàpẹ́ rẹ̀ lórí lórí bílíọ̀nù bílíọ̀nù àwọn èèyàn ń dọ̀gbẹ́ lọ àti àmọ́ tó fi dórí àwọn ànábì ọlọ́run bá tó ṣáájú ẹ̀ àtàwọn tí tí wọ́n tún tẹ̀lé wọn tó fi dórí tó fi tó fi tó ń fi wá jẹ́ ní ìkànnì wọ́n tún máa bẹ lábẹ́ ìsìnkú rẹ̀ sallallahu ta'ala alaihi wa tọ́mọ wá rí nǹkan kan nínú àwọn nǹkan tá ayé tá a wí àbí wọ́n rí nǹkan ọ̀gùn wọ́n rí lé wọ́n rí iná látàwọn èèyàn wà àwọn èèyàn sì wà ní àwọn ọlákan láyé tó jẹ́ pé tí èèyàn bá ṣe ọlọ́run ọba ni èèyàn bẹ́ẹ̀ lè sọ pé kò sáré jẹ́nà mi bòmí àfinú táwọn èèyàn wà yìí ìṣẹ́kọ̀ wà ní rí bẹ́ẹ̀ àdúnyá sí jíìnì lè mọ́ mi wàjá náà tún lè káàkiri ayé jẹ́ ẹ̀wọ̀n múmìnì ó jẹ́ àlùjànnà kèfèrí kí ni wọ́n máa wí wọ́n wàá sọ fún wọ́n wàá wí lọ́pọ̀ wọ́n wí lẹ́nu wọn pé mọ̀ọ́ìdùkà àlùjànnà àlùjànnà ní ti lù ọ́ lágbára ọlọ́run tó bá jẹ́ nǹkan lílò ni tó bá jẹ́ jíjẹ ni tó bá jẹ́ gígùn ni tó bá jẹ́ ilé gbígbé ni ìnàmọ̀ọ́ìdàkà àlùjànnà ọwọ́ mi ó bà wọ́n náà lálùjànnà àlùjànnà ni wọ́n fi kan ìrántí wọn ò ní ẹ máa kíyèsí ẹni tí ó rántí tí ó rí nǹkan táyé tí ó sọ pé ah, ìwọ Ọlọ́run bóun ti wá rìnrìn tòun yìí irú àdánù yóò wá máa kàràn sọ́nà irú àdánù wo ló ń wá kò yìí irú ẹ̀ṣẹ̀ kí ló ń wá ṣe ayé lájọ tó ti bẹ̀rẹ̀ yìí kúfùrù ni ṣẹ́yítọ́nà ni orí kunkun ni èṣù ló wọ́ bẹ èṣù ló kó sórí ahọ́n yẹn tó bá rí ìkẹta ayé lọ́dọ̀ èèyàn ibi tọ́kàn rẹ̀ ó lọ́nu ibi tọ́kàn múmi ni ó lọ àlùjànnà ni ọlọ́run fi ọ́ rọrùn fún mi lálùjànnà kò sì túmọ̀ sí pé tá a bá rí lò láyé kò túmọ̀ sí haram tí ìbá ṣe pé ìpìlẹ̀ nǹkan kan yẹn náà jẹ́ haram àbí nǹkan mìíràn sọ di haram làwọn mọ̀mìnì fi mọ́ ló fi jẹ́ pé tí mọ̀mìnì bá ń bẹnu ọ̀la tọjọ́ la àtàyé kì í tún nítumọ̀ kankan sí wọn ju pé àwọn fẹ́ bá yé ni tẹ́ni bá jẹ́ aláṣẹ ẹ̀rí pàwọn náà tún lọ́mọ ọ̀dọ̀ tẹ́ni bá jọ́ lọ́lá ẹ̀rí pàwọn náà tún lọ́mọ ọ̀dọ̀ ẹ wọn kò làfà o kò sẹ́ni kankan àṣẹ wọn tí wọ́n ń pa tí wọ́n jẹ́ òmọ̀ràn àwọn aláṣẹ àmì ìrúlérà àwọn èèyàn ìbànújẹ́ ló jẹ́ fún wọn bí báwo làwọn ṣe rúlà kò sí difference kankan láàrin àwọn tí wọ́n ń ṣèjọba lé lórí eléyàn ni ṣẹ̀ríà Islam tí àwọn olùmọ̀ ń pèpè sí ni mo kpe ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà pé kátẹ̀ sọ wípé bó pe jẹ́ pé ó jìnnà sóòótọ́ kíjọba àbòsí wa sọ pé èyí tẹ̀ ń sọ pé ṣẹ̀ríà ló lè jẹ́ káyé tòrò ó dáa to you ẹ fọ́dún mẹ́rin kankari ó jìnnà sóòótọ́ tààrà kó jẹ́ pé àwọn ni ó sọ bẹ́ẹ̀ tí wọ́n bá wá sọ bẹ́ẹ̀ náà kì í ṣe pé wọ́n kàn gbé ìjọba fún mùsùlùmí torí pé wọ́n ti bá àwọn tí wọ́n pẹ́ra mùsùlùmí ti bá rí pé yóò burú ju ti kèfèrí lọ níbi tí wọ́n tara bá yé dé ó bùkátà àwọn wo ni ó sìn lọ́hùn pẹ̀lú agbára ìjọba kìí ṣe pé ṣebí mùsùlùmí ni ṣebí ẹgbẹ́ kan ní rárá o gẹ́gẹ́ bá a ṣe rí tí ń ṣẹlẹ̀ náà nígbà tí ò tí ì sí pọ̀ sẹ́nì kọ̀ọ̀kan bẹ́ẹ̀ pé èkó da tiẹ̀ fúnra rẹ̀ ọwọ́ rẹ̀ ló wà tí sì fi ń bẹ́rí àwọn èèyàn lọ́nà àbòsí kátó wá sọ pé ìjọba tó tó wà lókè lókè. táwọn eléyìí ń bá wá sọ bí àwọn sáńjẹ́ ni ọlọ́run wọ̀ṣítà àdó fi tán àti wà lè nígbà àdá wọn à tẹra mẹ́sìn ọlọ́run táwọn fẹ́ táwọn tọwọ́ ò bá láyé òun kó mọ̀ jẹ́ pé àwọn sùn pàdánù ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ kíá lọ. ìrònú wọn wà jìnnà lórí ọ̀rọ̀ àlámọ̀dé àtúbọ̀tán dáadáa. ààyè méjèèjì tọ́lọ́wọ́n bá tó palẹ́ ṣe kalẹ̀ tọkàn jáàyè kẹ tọkàn èkejì jáàyè yà ó fún alápẹ̀rẹ̀ méjèèjì láyé ni àsìkò ooru àtàsìkò orúmọ mọ́ngbà mi ń débi pé dábàjú yẹn sáwù awòwò sánmà yóò tún máa kígbe ooru tí ọ̀tọ̀ ni kéèyàn kó nínú yàrá kó bọ́ síwájú ilé ọ̀tọ̀ ni kéèyàn kó níwájú ilé kó tún gorí òkè ilé ooru àmọ́ mọ́ngbà mi débi pé tí wọ́n bá gbéyàn lọ sáàrin àárín sánmà sẹ́ yóò tún máa kígbe ooru torí pé ọlọ́run fún jahannama láṣẹ pé kí kó mí sí kó mí sáyé. lásìkò yẹn ẹ̀mejì náà ní mímímí ẹ̀ àkọ́kọ́ rẹ̀ náà lásìkò ooru ooru ẹ̀ ní ooru jahannama là ń pè lóru mímí rẹ̀ sáyé nígbà kan nígbà àsọyè tí ó jẹ́ àsìkò tá ń pè lóru ọ̀kan nìyẹn èkejì nígbà yẹ bá mú tó jẹ́ pé ìhà kejì tó kọ sínú èèmọ̀ tó rú sì máa ń hàn yàn ọyẹ́lé hàn yàn òun náà ní farun. tọ́lọ́n bá fẹ́ wàlíyàn àdùbìlà tára ó gbẹ tí n ti ń bẹ lára lómi ara tí ó sì gbẹ tọ́lọ́n bá fẹ́ fi sànáwó tẹ́jẹ́ ó sì gbẹ téèyàn ó sì yọ ọ́. náà nìdákejì ẹ̀ ti sọ yẹ nígbà tó bá tó mí mí mí mí. torí pé ọlọ́wọ́ bá àdínà lọ́wọ́ náà àbí náfà fi sẹ́yìn ọlọ́fà fẹ́ fi ṣìkà yóò mí gbà òru yóò sì mí nígbà ayé eléyìí jẹ́ àkíyèsí ńlá nínú ẹ̀ náà nínú ayé tá à ń dá tó jẹ́ pé tá a bá dá sí àlìkìyàmọ̀ sí seventy times seventy one percent ẹ̀ nítayé nínú àtayé yìí. àti ìjò foroforo ẹ̀. ọlọ́run ní ẹ̀ẹ̀rí iná tẹ̀ ń dá iná tẹ̀ ń kó sẹ́yìn lẹ dá igi rẹ̀ tẹ́ fi ń kó ni àbáwọ̀ ọlọ́run bá la dá. ọlọ́run bá wa subhanahu wa ta'ala bá kẹ́rẹ́. ó ṣe ayé tá a wà yìí ní nítorí pọ̀ máwọn èèyàn tí ó sìn àtàwọn èèyàn tí ò ní sìn ọlọ́run tó fi léyìn náà ṣàdánwò ni o tó bá jẹ́ pé bí kan náà la bá wà tí gbogbo wa ń sìn lọ́wọ́ bá ń bẹ̀ a lè má mọ rírì òrì ọlọ́run tó bó ti yẹ ṣùgbọ́n tá a bá rẹ́ni ọlọ́run tí ń san náà láàrin àwọn kèfèrí àwọn náà mọ̀ pé wọ ọlọ́run lórí sùúrù dákun mọ́tà àtàmílẹ̀sàn rẹ lórí ẹ̀ lórí ìfaradà àtàmójúkú òyì pẹ̀lú báwọn èèyàn ṣe ń lo ayé dúdú dúdú tá à ń rí wọn yìí táwọn ò sì bá wọn lò ó ọlọ́run má jẹ́ kára rè o yóò rí bí ah, Allah ẹ sì máa ṣe Allah àgbárúfẹ́ lómìn láì tí ì kú láyé pẹ̀lú bí wọ́n ṣe ń lo ayé òun sì ń ṣe fàájì káàkiri yàtàmọ̀ tàwọn nàkàmọ́ tàtàmọ́ táwọn rẹ̀ àlẹ́ àmọ́ wọ́n mọ̀ gbádùn lọ́dọ̀ tiwọn ìgbádùn ló túmọ̀ sí gẹ́gẹ́ bí àwọn ẹranko ẹni ọlọ́run sì máa wò yẹn máa wò wọ́n yóò sì máa gbé nu. pẹ̀lú gbólóhùn Allahu Akbar tí ẹ bá rí ẹ̀dá ó kú òní pè ní ó sì sọ̀rọ̀ ẹ̀dẹ́ bọ́ra mi ò ti súnmọ́ ọ̀tọ̀ ni kéèyàn ó ṣe ọ̀tọ̀ ni kéèyàn ó gan tí ẹ bá bẹ́ pàdé títì ẹ̀ ti hàn pẹ̀lú àwọn oríṣiríṣi ọ̀nà tí wọ́n máa sọ oríṣiríṣi tí wọ́n máa sọra wọn dà gbólóhùn míì tí ń bẹ lẹ́nu wọn gan tí ẹ bá ń gbọ́ kíkùn àwọn ẹlòmíì àbí dídùn wọn ẹ sọ pé kì í sọ wọn ádámọ̀ nínú àwọn tí ó tẹ̀ gbẹ́kù tí ó gbẹ́kù lọ́sàn-án eléyìí tẹ̀ tún òfin sẹ́fà àwọn èèyàn ń pàdé àwọn eléyìí wọ́n kàn sáfẹ́ gbà sánmú lọ́wọ́ ni àwọn èèyàn kan ń bẹ tó pé tẹ́ ẹ bá pàdé wọn lọ́sàn-án gan bíi tẹ́ tí wọ́n wọnú ẹbọ dé ẹ sì gbàbò mí lọ tẹ́tùn máa wẹ̀yìn pé tí wọn ò tẹ̀lé yín nínú òkùnkùn ayé táwọn èèyàn wà. àmọ́ súnmọ́ iná ọ̀rọ̀ àtúbọ̀tán tá à ń sọ tí màá lé àdùkẹ́ àmọ́ lágbo sí gbogbo anybody. téèyàn ó mọ̀mọ̀ dájú pé àlìhánà hasọ̀ lè hákù òdodo ó ti rí ìlú tí òkùnkùn ayé táwọn èèyàn sì wà tí ó sì sí lọ tó ní kálukú orí rẹ̀ ní kedere. hakol hako wazza hakol baapilu inna albaatila kana zahuko ìbàjẹ́ yóò parun ni yadmahalu wayatalasha ó fẹ́ ya tí ò ní sí kùrùkùrù kankan lójú ìbàjẹ́ náà tẹni ọlọ́run fi dúpẹ́ fọlọ́run bá tẹ́ni tó parun ó fi mọ̀ pé yes ìparun ni tòun wà lẹ́yìn àdúgbò láì ọlọ́mọ sì ti wà bẹ́ẹ̀ ìmọ̀ wàfí àǹfó sì fún ọ̀fọ̀lá tó ṣèrò ìmọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láyé kéèyàn tó kó láyé gan láì jẹ́ pé ọlọ́run bá ló dájọ́ láì jẹ́ pé ìdá àdìkámọ̀ ló ṣẹlẹ̀. tọ́wọ́ adé ọgbọ́dọ̀ àdìkámọ̀ ibẹ̀ ni tamayuzu waqtirak òpin yẹn ó ti wáyà sọ́tọ̀ọ̀tọ̀ ọlọ́run sọ wípé lọ́jọ́ yẹn wa yawma taqumu sa'atu yawma idin yatafarraqun ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn èèyàn rìn lọ́jọ́ yẹn àyà kan ọlọ́run fa ama alladhina amanu wa amilu salihat fàwọn fi radatin yuhbarun wa ama alladhina kafaru wa kadhabu bi ayatina wa liqa'il akhirah ọlọ́run láwọn tí wọ́n gbọ̀n gbọ́ tí wọ́n sẹ́ẹ̀rẹ́ wọ́n máa bẹ nínú àbàtà àlùjánná tá a fi wọ́n lọ sọ̀ ń bẹ̀ dáadáa àmọ́ àwọn tí wọ́n ṣe kèfèrí tí wọ́n sì parọ́ mọ́ lọ́hùn tí wọ́n tún wá pe pípàdé ọlọ́run nírọ́ ìyẹn ọjọ́ àlùkìyàmà fàwọlẹ́kà fìlà àdábì mọ̀ọ́dọ́rùn wọn bára wọn bìtì nínú ìyà ọlọ́run sọ́tò róòmù yẹn ayé fourteen to sixteen. kí ló fà síbi kò sí tó fà ju wípé àkọlé kan wọn ayé ni wọ́n gbàgbé àlùkìyàmà wọ́n dààmú ara wọn wọ́n lo àsìkò wọn wọ́n sì ṣòfò wọ́n fi ráre nípa títara bọ ayé nípa fífarakín ayé nípa rí náà nípa ogun yẹn náà wọ́n padà fàyè náà lẹ̀ fáwọn ẹlòmíì wọ́n sì padà lọ àrẹ̀kẹ́ àmọ̀ tí wọn ò múra lẹ̀ fún ìrìnàjò téèyàn ò pèpè ẹ̀ fún tó bá jẹ́rìn àjò ayé ni bóòlù ló ṣe máa ń rí níbi tó fi ẹ téèyàn máa sọ méjì mẹ́ta lọ́wọ́ téèyàn ò mú mi lọ́wọ́ ju ìtówọ̀ lọ báwo ló ṣe máa ń rí ẹni tó bá ti rìnrìn àjò bẹ́ẹ̀ lórí pé mò ń bọ̀ lálẹ́ tó wá bùkátà kó sùn téèyàn bá lọ Àbújá tó rò pé jẹ́ kí n gbẹ́kọ̀ jẹ́ kí n gbé night vehicle láàárọ̀ láti bá ti yanjú tí màá yanjú tán kí n tún gbọ́kọ̀ alẹ́ kí n máa bọ̀ wá sí Ìbàdàn padà kéèyàn wá bára ẹ̀ lẹ́yìn tí ó lòjọ́ méjì láì léèyàn bẹ̀ láì nílé láì sì lówó torí àwọn nǹkan tí ẹ̀ máa ń pèpè àkùnrin àjò nù tó jẹ́ tàyé àbí bẹ́ẹ̀ kọ́ ni kò léèyàn kò nílé kò lówó kò lóúnjẹ lọ́wọ́ ayé nu ẹrú ìdààmú tí ó bá ọmọ ọ wá ní ẹ padà wá lọ́túnla kò jù bẹ́ẹ̀ náà lọ kò ju orun méjì tí ó sùn sí lọ o yóò dàbí kálíkì àmọ̀dé lójú ń tàn tó bá rẹ ẹni tí ó rẹ ṣẹlẹ̀ sí ẹbí wọn léèrè abẹ́ ẹni tí ó rẹ bá ṣẹlẹ̀ sí gan ó sì ń bọ̀ wá lé ẹ̀ lẹ́yìn ọjọ́ méjì o kó dàbí tó bá bá lọ tí ò bá ṣe é ṣe ó ń bọ̀ wá bí gbádùn ẹ̀ padà ó ń bọ̀ wá nu yàrá ẹ̀ padà ó ń bọ̀ wá bí tó ká sí padà tàlùgámọ̀ wá rí bẹ́ẹ̀ téèyàn bá lè lọ láì pìrìpéà bẹ́ẹ̀ kò padà wá mọ́ ntí ọmọ ntójú yẹn máa wá rí láyé tó bá rìnrìn àjò bẹ́ẹ̀ ẹ wá worú ntójú ẹ ntí ò ní padà wá wọ́n máa rí lọ torí pé ibi tó ti ká ká sọ lọ kò ká sọ lọ ibi tó ti yẹ kó móúnjẹ lọ kò móúnjẹ lọ ibi tó ti yẹ kó mú lọ́wọ́ tó fi gòtẹ́ẹ̀lì kò mú ni ntẹ́yìn ó sì kí wọ́n fi gbàlùjẹ́ náà náà ní fẹ́ tá ṣe náà ní ó fi gbàlùjẹ́ náà lọ ní ó fi gbà sọ kò sí kankan bẹ̀ táwa ní òkò fún tala láàánú tí ó sànú ẹ̀ ọ̀rẹ́ káàkiri ìfàtòbọ̀tán o èyí ò kí èyí lo èyí àìkọ́ ayé ilé ọkàn débi pé ká mọ̀ màmá dájú pé bá a fẹ́ rìn kò dáa ká mọ̀ wá fún pé àwa náà mọ̀ pé kò dáa ṣùgbọ́n bò láti fẹ́ ṣe ẹ wá sọ ọjọ́ tẹ̀yìn fẹ́ bọ́nù yẹn láì mọ́jọ́ tẹ́ kò láyé wàláyé sùn ní mọ́tàn yẹn bẹ́ẹ̀. tó bẹ́ẹ̀ lè sọ gbèdéke pé à ńgbà tí àwa náà mọ̀ pé kò dáa ìgbà wo ní ẹ tó mọ̀ yìí pé ńgbà tí ẹ mọ̀ pé kò dáa ìgbà wo lẹ́fò tẹ́lẹ̀ pé ẹ fẹ́ dúró ẹ bẹ̀rẹ̀ dáadáa àti pé gbà wo ni títàn yóò dé ṣé dáhùn wà fún méjèèjì ẹ rí kó tọ̀hún ni torí ń fẹ́ ni pé ìgbà tá ti mọ̀ pé kò dáa wọ́n ní nǹkan tí ò bá dáa kò ni. gbà náà ló ti yẹ kéèyàn kábàámọ̀ kéèyàn orí regret kó wá bẹ̀rẹ̀ dáadáa gbogbo ibi tí ẹ fẹ́ tù sí lọ́tún lọ́sì kò tayọ síbi pé ààrí jẹ lọ kò tayọ ẹ̀ àwọn kan sì lo ayé bẹ́ẹ̀ àwọn àjọ náà àwọn àjọ náà kan lo ayé bẹ́ẹ̀ òun náà là ń sọ látòní kò tayọ ẹ̀ ọ̀kan náà ẹ̀ tó ṣe gbòógì tó ṣe kókó nù èkejì tó èyí ló sì le jù èkejì tó dàbí irú ẹ̀ òun náà ni ẹ̀mí wa torí pé àmọ́ sojú kòkòrò kọ́ láyé ká pẹ́ ń bẹ̀ inú mọ́pọ̀lọpọ̀ yà síbi ẹbọ ṣùgbọ́n tó jẹ́ mọ̀ pé tala kọ̀ọ̀kan ẹ̀ gan ló wo jù ni pé ẹlòmíì gan ẹ̀mí ẹ̀ fúyẹ́ lọ́dọ̀ ààrẹ tó bá jẹ́ kówó wà síbẹ̀ náà àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀mí ẹ̀ gan ti ń gbé kiri fúyẹ́ náà fi sọ fún pé ẹ ní kinní kan owó ni wọ́n ń pè àmọ́ ẹ̀ nílò dọ́jú mẹ́ta lọ láyé ó ní sówó sùọ́ wọ́n ló sú ọ àwọn ní ẹbí yẹn lẹ̀ ọdún mẹ́ta gan pọ̀ so àájẹ àmú ìgan lórí ẹ̀ tí ń dààmú ọmọ adámọ́jú tí òjò sí lọ tí ń sì jẹ́ kó máa lò gbèsè ayé pé kó rọ̀ bó kó rí bí ó bá ti rí òun ti ẹ̀fẹ́ wọ́ọ̀rì ìfalù kí á máa tàtúbọ̀ tóun. ẹni tó yà lé ẹlẹ́bọ torí pé àtúnwá fẹ́kẹ́mi náà bọ́ bọ̀rọ̀ o wọ́n ń bẹ ṣùgbọ́n kò tó ta lákọ̀ọ́kọ́ yẹn kò tó ta kọ̀ọ̀kan. ọ̀pọ̀lọ ẹ̀ ó kéré náà ọmọ ènìyàn ẹni tó ń wòye sí àtúbọ̀tán tó wá mọ̀ ìpè ayé kò sẹ́ni tí ó dìp nínú òrònú pa àtúbọ̀tán táyé yìí ò ní fúyẹ́ kan àbí inú rẹ̀ a jẹ́ ka àtúbọ̀tán kún. ayé yìí sì ni wọ́n fẹ́ kí mọ́mì ní òdodo fi ṣe ràkúnmí tí ó gùn lọ àlìkíámà àìgun àlìkíámà lẹ́sìn fáyé pé eléyìí la rí àrítọ̀hún ẹjẹ́ á lò bá a ti fẹ́ ná rárá ayé yìí la máa gùn lẹ́sìn òun la tẹ̀ mọ́lẹ̀ pé à tó bá jẹ́ pé ọlọ́wọ́ bá mi kí n yà yí ọmọlẹ̀ kí n ta ọlọ́kìtì kí n lè bá a sáré lọ síbi tí mo fẹ́ lọ tó yẹ pé bẹ́ẹ̀ ni mo gbé lọ gbére. ẹni tó bá wá jẹ́ fáyé lógún lẹ́sìn àlùkìámọ̀ lógún lẹ́sìn yàtí ìlànà òtù àbí ẹni tó bá jẹ́ fáyé lógún lẹ́sìn tó fẹ́ gùn lọ bẹ àlùkìámọ̀ yẹn pé ayé ló kéré ayé ló gùn lọ síbi tí ń lọ náà làlùkìámọ̀ yàtí ìlànà òtù wàhùwà aláàfin ìdádìmù wàǹtàkọ̀lá lil àkhírọ̀tì bí àfààní zaadi. àyìn tí ó mọ̀ kó lọ lérè mọ̀ pọ̀ ọlọ́run kojú rí bẹ́ẹ̀ fẹ́mi àtẹnìkọ̀ọ̀kan yín àyìn tí ó kọ lọ lérè mọ̀ pọ̀ mò ń sọ̀rọ̀ àwọn ẹni ọlọ́run balẹ̀ kan tẹ́ bá wà ní àǹfààní kan tó jẹ́ fayé àmọ́ fúyẹ́ àmọ́ fúyẹ́ tó bá wá bọ́ ẹ lè rí tracy nǹkan kan bọ́ ó yàtọ̀ sí táwọn tó jẹ́ pé ni wọ́n wọ́n wá gbogbo báyé wọ́n sì jáyé ní gbogbo ọ̀nà kò sí èèyàn tí wọ́n lè pa nítorí ẹ̀ kò sí èyí tí wọ́n ò lè ná nítorí ẹ̀ wọ́n ń sọ fún eh, arákùnrin kan ìròyìn ni mo gbọ́ o mi ò róńtọ̀ ń sójú o ìròyìn àná sì ni kó tó dò ní júmọ́ àtà ń sọ̀rọ̀ yìí tí wọ́n sọ pé àwọn ọlọ́pàá mú kí lè wọ́n mú sí. Si ó ń gbé ọmọ ó ń gbé yàn pamọ́ wọ́n á béèrè yàn pé yàn pé ó ti spread wọ́n á béèrè owó tí wọ́n bá ti sanwó wọ́n gbé yàn jùlẹ̀ padà wọ́n á gbé ọmọ ọdún méje pamọ́ wọ́n sì béèrè owó àwọn òbí ẹ̀ sanwó wọ́n gbọ́ ọmọ ẹlẹ̀ padà. àwọn ò lérò pé tí ọlọ́run bá sọ̀rọ̀ kọ́ ọlọ́run ọba tí mo fún yàn lóye ni wọn yìí gbé àgbàlagbà wọn lọ́mọ kékeré làwọn máa gbé torí wọn kú táwọn bá gbé àgbàlagbà lẹ̀ padà yóò lóye àti mọ ibi táwọn gbé lọ àsọmọ yẹn lóye nínú ẹ̀bùn ọlọ́run ẹnu wọn bá àgbà tí wọ́n mọ́ ọmọ lọ síbi tí wọ́n mọ́ ọmọ lọ ọmọ ti mọ súwìtì ó ti ha sórí nọ́mbà lé ọmọ ti ha ibi tí wọ́n lè gbà débẹ̀ ọmọ ti ha tí ìbá ṣe kóyè tọ́lọ̀ fọmọ yẹn ọmọ yẹn ò bá ṣèṣe pò ń ti mọ gbogbo nǹkan òun láàrin ìgbà tí ń bẹ lọ́dọ̀ wọn wọn bá ti jó dé ilé òbí ẹ̀ padà mọ́ ọmọ sì há tán ó dé mọ́ra bí ìgbà tó ń dán kankan mọ́ àwọn agbowó tán wọn kọ mọ́lẹ̀ ọmọ lọ kí sáwọn ọlọ́pàá ó ní mo mọ bẹ́ẹ̀ ọmọ mú wọn débẹ̀ ọ̀kanu ibi tí mo wá ń lọ gan ni pé wọ́n ń bí àwọn ilé ìkànnì wọn lérè pé èwo ni kí ló fà ń tẹ̀yìn ṣe ó graduate òun ti parí service ó ti tọ́jú ọdún méjì sẹ́yìn sí ọdún mẹ́ta wọn ò rí kankan ṣe láti gbà náà nígbà tí ó sì jọba kò sí jọba ǹjẹ́ ìmọ̀ gbọ́ ni pé kò sówó kò sówó unemployment ẹni tí ó kàwé tí òun ti gírádùtì ẹni tí ó kàwé ni ò rí ìwé kàyè òun ni aṣọ àtijọba ń fà sóun ti gírádùtì àbí ò ti gi ẹni tí ò ti gira ńkọ́ kí ni mọ̀sírù tiẹ̀ kí là padà sí kí là túbọ̀ tán tiẹ̀ gbọ́dọ̀ ń bá lọ. ìwà àbòsí tó ga onífíjọba máa ń sọ pé kò sówó kí wọ́n sì bẹ̀rù ọlọ́run àwọn ààyè tá a ti lè pàṣẹ mẹ́sẹ̀gì náà ní kò sí sí kan tá a sọ mbẹ́ wàláì làásì tá a sọ pàṣọ bẹ́ẹ̀ náà tóra ń bẹ lọ́n ká mọ́ sọ̀sọ̀kúsọ mo máa ń rò pé káàrẹ̀ kan tẹ̀ wá gbà mí ní adviser láì san one naira mo rẹ́dì àmọ́ èmi ò sọ pé condition wà o n tá a bá gbà yín mọ̀ràn tẹ́ ẹ̀ bá ṣe àwa náà ó ké sóní òròyìn pé aṣọ báyìí ẹ̀ ṣe o kọ́wọ́n àjẹ́ pé ní tẹ́ bá ń ṣe náà ni àwọn èèyàn rò pé tó ṣé tí ó ní mọ̀ràn wọn fún ọ náà nù tá a bá ti lè fara mọ́ condition yẹn mo ṣe tán láti jẹ́ adviser president láì gbà wá náírà torí àdínú ànàfíhà ọlọ́wọ́ lóko lọ́wọ́ nú iṣẹ́ tọ́lọ̀ ń dáhùn yẹn kan fún nu ẹ̀sán tí ó jẹ́ káyé ó dáa káyé ó tòrò kálukì àmọ́ òbí dáa fún wọn ó parí láì san kọ́bọ̀ àwa mọ iye ẹni tí ń gba mílíọ̀nù lórí advice tó jẹ́ pé lórí iṣẹ́ ìjà ànámọ̀ náà ni wọ́n ṣe lórí ẹ̀ ẹ wo orú iye èèyàn tí wọ́n ṣe àbòsí fún nínú ọmọ orílẹ̀-èdè lórí wípé wọ́n dá ẹ̀kọ́ wọn dúró mùsíbà kan ńlá lélẹ́yìn lọ́tọ̀ nínú àwọn mùsíbà oníranran tí ń bẹ lórílẹ̀‐èdè. a sì ń bẹ náà kó má burú jù báyìí lọ torí pé ọ̀dọ́ lè yí ọ lè yí ìjọba po àwọn ọ̀dọ́ náà ti ń sọ pé àwọn fún wọn kìlọ̀ báyìí ọ̀dọ́ ọlọ́run tí ọlọ́run bá fún wọn lágbára bẹ́ẹ̀ ọ̀dọ́ lè da gbogbo ẹ̀rú torí pé ta ni o ṣé ọ̀rọ̀ yorùbá ni ní ìsinmi àbọ̀rọ̀ haúsá àbọ̀rọ̀ ibo ẹ dákun ta ni o kàn ibi tí wọn ò fura sí nìyẹn o ibi tí wọn ò fura sí nìyẹn àwọn àjàngbìlà kan ń ṣẹ̀ láwọn orílẹ̀-èdè kan lágbàńlá ayé lọ́wọ́ ní ètò tó yẹ pé ọ̀dọ́ ló yarí kò lójútùú mọ́ báyìí nísìn two thousand and fourteen ni two thousand and fifteen ni ẹ fún two thousand and twenty ni kò sí kankan tẹ́nì kankan lérò lórílẹ̀‐èdè wọn nísìn ẹ̀mí kan bọ́ lọ ni ẹ̀mí kan sùn ni òkú kan sùn ni thousands of ẹ̀mí lójoojúmọ́ ẹnìkan kọ̀wé kankan rò ẹni tó wà ń jọba gangan mọ̀ òun gan mọ̀ kó ń dáràn kátó wá sẹ́ni tí ò sí ń pò ànábì wa sọ̀rọ̀ sára ó sì ní ká mọ bẹ́ẹ̀ lọ́wọ́ àlẹ́ àáfíà ẹ ṣàbùwò sí àwọn èèyàn kan ètò ẹ̀kọ́ ètò olùkọ́ àwọn tó yẹ kó jẹ́ páwọn ló wà lókè káwọn náà máa wá sáré páwọn náà fẹ́ kẹ́kọ̀ọ́ àti páwọn fẹ́ di olùkọ́ lábẹ́ òfin tọ́lọ́hùn torí pé gbogbo olùkọ́ gbogbo olùmọ̀láyé abẹ́ abẹ́ olùkọ́ ló gbà kọjá ìbá àmọ́ the classroom àbí bẹ́ẹ̀ kọ́ ni àwọn ènìyàn wá sábò sí fún àtàwọn tí ó kẹ́kọ̀ọ́ lábẹ́ wọn ẹ wá sọ pé ó dáa náà ń dá àtúnṣe ni pé kò tún ní sọ oúnjẹ mọ́ wọ́n tún fẹ́ bu petrol sí ìyẹn yìí ṣèjọba gbogbo ẹni tó bá jẹ́jọba lábẹ́ òfin tọlọ́run wọn yìí ṣalágídí ọmọ abẹ́ àwọn tí wọ́n fi wọ́n sípò ni wọ́n máa ń fẹ́ ni wọ́n máa ń jẹ́ pé kí lẹ fẹ́ kí lẹ níìdì ọ̀tọ̀ ọlọ́run bá kan ó pẹ̀rẹ̀ ní bíṣọ̀pù olóhùn rí àtúnṣe alágídí pé nǹkan míì wà lábẹ́ ẹ tí wọ́n béèrè fún ṣé wọ́n ti ṣe nǹkan béèrè fún wọn padà fẹ́nu sẹ́ kóhun tó mọ̀ pé nǹkan míì bẹ̀rẹ̀ abẹ́rẹ́ ṣé ibi ilé ẹ̀kọ́ ti mọ ilé àwọn ilé ẹ̀kọ́ ti rí Nàìjíríà yìí nǹkan kan téèyàn wá ní téèyàn tẹ̀ wá ní kọfí sí bèbèrè tàbí téèyàn tẹ̀ wá gbàgbọ́ ni pé kò sówó kíjọba máa sọ pé kò sówó nírú àwọn èèyàn tá a jẹ́ one hundred and twenty million iṣẹ́ ń bẹ táwọn ọmọ orílẹ̀-èdè yìí lè ṣe tó yẹ káwọn náà ó ṣiṣẹ́ ọlọ́run sì bùkún lárísìkí ju ju population àwọn tó ṣiṣẹ́ yẹn lọ tẹ́tọ́ ìjọba lè má mọ owó mi lápò yàtọ̀ sówó èrè tí a bá ń rí mi iṣẹ́ tí wọ́n ń ṣe yẹn ọlọ́run fún alẹ́gbọ̀n lórílẹ̀‐èdè yìí níṣẹ́ táwọn ọ̀dọ́ yóò fara ṣiṣẹ́ tó jẹ́ pé èrè ibẹ̀ yóò kọjá àlọ́pọ̀ méjì mẹ́ta àwọn tí ń ṣiṣẹ́ yẹn ọlọ́run fún alẹ́gbọ̀n lórílẹ̀‐èdè yìí láì tí ìmúnú owó tá a pa á lẹ̀ tẹ́lẹ̀ a ah, nìkan ń dọ́jà ta ẹnìkan ń dá ṣọ́ọ̀bù sí òní ń bọ́ ẹnu ara ẹ̀ pẹ̀lú àánú ọlọ́run ó ń bọ́ ìyàwó ẹ̀ bóyá àwọn méjì ni bóyá mẹ́ta ni ó ń bá àwọn ọmọ wọn ọmọ àbúrò ẹ̀ ọmọ ọ̀nkù ẹ̀ ó ń bẹ́ńlẹ̀ ẹlòmíì onìkan ní sì ń jí lọ lòrún pa láàárọ̀ lòrún lòrún dọ̀wọ́lé lórí lálẹ́ tó sì ń bọ́ wọn ó tún ń tọ́ àwọn kan ní skul nínú ẹ̀ nínú pé wọn jọ ń ṣiṣẹ́ yẹn o ìyẹn ń ṣẹlẹ̀ àbí ṣẹlẹ̀ kírẹ́ẹ̀tì jọ fáwọn èèyàn tí wọ́n rẹ́dì káwọn sọ pé ń bẹ̀ náà lẹ́ẹ̀tì gbowó oṣù o yóò kọjá owó oṣù tó ń fẹ́ gbà owó tí wọ́n bá pa ń bẹ̀ á tún fi sin nǹkan mí sórílẹ̀-èdè ìjọba òṣèlú yìí bí wọ́n bá ṣe bẹ́ẹ̀ wọ́n lè lọ dálẹ̀ sí Canada ọmọ Canada ní ojú ṣiṣẹ́ bẹ̀ tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ wọ́n lè lọ dálẹ̀ sí Germany ọmọ Germany ní ojú ṣiṣẹ́ bẹ̀ kò ní dọ́mọ Nàìjíríà àbòsí orílẹ̀-èdè ti ga jù bí ò bá bí mọ̀ràn ò bá dé òkè yóò mọ at least yóò kọjá orí mímbà ìgbà àti sọ yóò sáré yóò sáré débi kan kó tó parí sátẹ́gùn dandan ni ká sọ ìyẹn ó yẹ kí wọ́n tú wọ́n bẹ̀ owó wà kéésè lójú òṣòwò owó orílẹ̀-èdè mi kò kọjá owó Ọ̀yọ́ state owó kọ́ńtì mi ìsẹ̀ pẹ̀lú gbogbo state tí ń bẹ lábẹ́ kò lówó jọ̀yọ́ state lọ owó kọ́ńtì mi àti gbogbo stéètì tí ń bẹ lábẹ́ kò kọjá owó Kwara state káwá sọ pé owó àìbùn tọ́lọ́wọ́n bá fún Nàìjíríà la hawla wala quwwata illa billah táwọn èèyàn bá ní farajìn tá bá sì ní dàyàkọ àti fẹ̀mítẹ̀ orílẹ̀-èdè yìí yóò mókè pẹ̀lú àna ọlọ́run tí èyí jẹ́ pé àbòsí mọ̀ òyìn ẹ̀dáru mo wá fọ̀ kankan tó jẹ́ pé lábẹ́ àlẹ́ àdáàlà àṣẹríyà abẹ́ déédéé tọ́lọ́wọ́n bá fi rán ànábì sallallahu alaihi wasallam onípa àgbàjọba mọ̀ràn kí wọ́n dáhùn olùkọ́ lóhùn àtàwọn akẹ́kọ̀ọ́ àmọ́ tẹ bá wá rólùkọ́ kan nígbà tẹ dáhùn lóhùn tán èrò lẹ́lẹ́ fẹ́ gbà iye báyìí ni èrò lẹ́bi túnlẹ̀ ẹ̀kọ́ sí iye báyìí ni èrò lẹ́bi equip àwọn universities iye báyìí ni ọ̀ya ìgbowó àmẹ́nìkan tí ò bá mójútó sẹ́yìn à ń mọ̀ ọ́ alẹ́ àdáàlà àṣẹrẹ̀ ń nìyẹn ẹnìkan tó bá gba tí ó bá gba sẹ́yìn tí ó fi ráre kó má gbà o ẹni tó bá gbà tó fi ráre inú yín lẹ́yìn ìgbà a fún yín lẹ́tọ̀ọ́ yìí tán á fi mú ẹ̀dán rè o ìsìláàmù fẹ́ bẹ́ẹ̀ àmọ́ kì í ṣe pé kíjọba ọmọ sọ pé kò sówó níbo ni ò ti sówó akúnrin láwọn tó fáwọn èèyàn sípò ni ìlú òun náà ti máa ń sọ pé kò sówó táwa nígbàgbọ́ sí tó wá jẹ́ pé nàìjíríà kan yóò tún wá jẹ́ kan nú ẹ̀ ah, subhanallah wọ́n tún kà ní ròyìn ìbànú náà wọ́n lọ́gọ̀ ọlọ́pàá kan tó ṣẹ̀ṣẹ̀ kú òǹbẹ ọ̀gá ogun ọlọ́pàá nàìjíríà wọ́n sọ iye bílíọ̀n twenty kìíní kan bílíọ̀n owó ìjọba wọn ló dà báyìí tẹ̀sọ́dọ̀ ara rẹ̀ torí pé ròyìn nàìjíríà gbé lèmi ti ń sọ o torí mi ò bá wọn ṣòṣèlú mo á ní ah, subhanallah mo sì mí rí nígbà tí mo gbọ́ ròyìn yẹn twenty kìíní kan bílíọ̀n sápò ara ẹ̀ báwo nílò bá ti tòrò tó tó bá jẹ́ pé ó yẹn lọ sí appropriate place ibi tó yẹ ká ná sí àbá ná síbẹ̀ nítorí yẹ ká fi ṣe àfi ṣe àfi create security àwọn láwọn ìlú kìlómítà kan méjì lẹ́nu ọ̀rọ̀ ọlọ́pàá from here to to látọ̀ndà jimbi síbi ẹ̀ eh, oríta náírà òní sí àwọn ọlọ́pàá kan látòríta náírà sáròmọlé àwọn ọlọ́pàá mi ni lórí títì kan náà ọ̀tọ̀ ní tàwọn ti lọrin títì tó lọ́nà lọrin láwọn ìlú tó gidi tí wọ́n mójútó aráàlú wọn lórí títì gbọ̀nà kan náà ó ní kìlómítà tán fáwọn ọlọ́pàá kan pé à ń rí bí ilẹ̀ ìkẹ́ mójútó tí nǹkan kan bá ṣẹlẹ̀ ń bẹ ẹ̀dáràn lábẹ́ ìjọba. àgbẹ̀wò wá pé n tó ṣẹlẹ̀ gan-an náà nínú kó jẹ́ kó gbẹ̀mí àwọn ọlọ́pàá yẹn náà àbí ó sọ àwọn náà di bí bá mi tán fún pé ah lóòótọ́ ni ó kọjá agbára wọn túrẹ̀ bá ti ṣẹlẹ̀ láwọn ìlú tó lajú náà wọ́n máa sanwó ẹ̀mí nígbà téèyàn di ha mọ́ra tó gbé ìbọn dání tí ó sùn twenty four hours lóru tó tún wà ń bẹ lọ́sàn-án the same thing lọ́sàn-án wọn ní sọ pé tó gbogbo èèyàn ti jí kálukú wà ní ṣọ́ọ̀pù ẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́mọ̀ tẹ̀lé lẹ́sìn mọ́ rí àwọn pàtró torí wá kọyọyọ ìlú tó tiẹ̀ tún wá dàbẹ̀ gbọ́ tún wá tó ní security ju orílẹ̀-èdè Saudi Arabia lọ ó tún ó tún pọ̀ dáadáa táwọn tó mójútó dáadáa àárín òru tó three láàrin Madina sí Mẹ́kà láàrin dẹ́sàtì níbẹ̀ yẹn kìí sinú báàsì máa rí inú igbó lọ́dọ̀ tó wá ń bí òkè àpáta òkúta yanrìn lẹ́ẹ̀mọ́ rí lọ láì ní rí ibi kan níbòmí ibẹ̀ ni tó tírì ibẹ̀ lẹ́ni tó wakọ̀ ọkọ̀ private car láti gbé lọ ló bá ti dúró pé òun fẹ́ wo táyà ntòjọ mo mọ̀ pé wọ́n ní sikọ́ ṣùgbọ́n tọjọ́ náà jọ mí lójú púpọ̀ jù àsọkọ̀ tí ń bọ̀ lẹ́yìn wa ọ̀tọ́lọ́pàá ni the first car láti débi tá a wà ọkọ̀ ọlọ́pàá ni àwọn èèyàn fi máa ń sọ pé gbogbo sáré lọ́lọ́pàá bá a ti ń páàkì báyẹn ni yẹn bọ́lẹ̀ ó débi táyà báyìí kò tí ì kọjá àgbò yẹn náà lọ kéèyàn sí lẹ́kùn sí sáàrin ẹ̀ kó sì lọ yí ipò wájú ọkọ̀ síbi táyà ó bẹ̀rẹ̀ báyìí wọ́n fúláṣì ni wọ́n á dúró lọ́ọ̀kan ọlọ́pàá kan wá bọ́lẹ̀ wá bá wa mi ta wa torí wọn mọ irú bó ṣe jẹ́ tó wá pé táyà náà ló yọnu ṣé ẹ mọ̀ ọlọ́pàá náà ni ó lọ ra wa ọlọ́pàá ni ó lọ rà pé ẹ dúró ọlọ́pàá kan síbẹ̀ ẹ dúró ká lọ táyà wá fún yín wàláhìlà àbí so lóru lọ́sàn-án àwọn àpariwo àwọn aná billions billions of money lórí security níbẹ̀ náà lẹ̀mí wá ń sùn sí lójoojúmọ́ owó tó jẹ́ pé ọgbọ́n àti pawó sápò ààrẹ nínú kì í ṣe pé láti secure aráàlú àwọn àpariwo kò sí security tẹ́yìn ò bá mọ̀nà pẹ̀lú àánú ọlọ́run àti làákàyè tó fọ́mọ èèyàn tá a ròyìn láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí tẹ́yìn fi máa ń secure tẹ́yìn fi máa ń provide security ẹ kú omi ẹ̀ fáwọn ẹlòmíín sẹ́yìn sẹ́yìn ọba mọ̀ràn ṣe kàkọ́ kó kó wá sọ̀rọ̀ ẹ̀dọ́ lórí ibú láyé àtàwọn tí ń bẹ pẹ̀lú ẹ̀ wọ́n kún fáwọn ẹlòmíì. ọlọ́run ọba subhanahu wa àsìkò tá a wà kan nínú àwọn àsìkò ọ̀rọ̀ téèyàn máa sin lọ́ọ̀ ń bẹ̀ lọ́sàn-án tó sì ju gbogbo ọjọ́ láyé lọ sin lọ́ọ̀ nínú ẹ̀ ọlọ́run kó ṣàlékún gbígbàdúrà wa kó ṣàlékún ìfọkànbalẹ̀ wa gbogbo ẹni tí ó bá pa ọdíhíyà eh, kò lẹ́tọ̀ọ́ kí a tún máa ṣe àwọn ìmọ́tótó àwọn nǹkan ara wa mọ́ lásìkò yìí tó bá jẹ́ pé a ti mọ̀ páàpì ẹ̀rùn a ní gérun mọ́ a sì ní gé èékánná irun tabẹ́ náà ní mú kúrò àti torí ká sì máa lékún níṣẹ́ olóore látàsìkò yìí náà lọ tàbá sì ka kásìmọ̀ gbọ́lọ́run bá tóbi pàápàá jùlọ lọ́jọ́ yẹ́wọ́mọ̀ arọ́fà ọjọ́ arọ́fà nísìnyí wọ́n ti jẹ́ ká mọ̀ pé ọjọ́ mọ́ndé ló bọ́ sí àwẹ̀ ọjọ́ yẹn tá a bá ti bẹ̀rẹ̀ àwẹ̀ láti ọjọ́ bíi mélòó kan tó fi dé tòyò níta wà yìí títí tó di ọjọ́ arọ́fà ọjọ́ àràfà ká gbìyànjú àti gbàwẹ̀ ọjọ́ torí pé ọjọ́ ńlá lọ́jọ́ náà tí ó sì rẹ̀ nínú ọjọ́ ayé Kasi sì bẹ lọ́hùn ká wá títúbà ká sì lékún níbẹ̀ lọ́hùn ká gbìyànjú láti gba àwẹ̀ ọjọ́ náà wọ́n tún wá bọ́ sọ́jọ́ Monday èyí tó jẹ́ pé àwẹ̀ ń bẹ lọ́jọ́ Monday tẹ́lẹ̀ táwọn àti sin lọ́hùn ọjọ́ aráfà tún wá bọ́ sọ́jọ́ yẹn ká gbìyànjú ẹ̀ ọlọ́run kó tara bẹ́ẹ̀ kó sọ̀lẹ̀ fún gbàdúrà fún wa ó jáde ayé àtàlùkì àmọ́ wa orí ayé àtàlùkì àmọ́ náà là ń béèrè lọ́dọ̀ ọlọ́run bá ọlọ́run kó má ti ìkankan ṣèbànújẹ́ fún wa ń bẹ̀. الحمد لله رب العالمين خلق كل شيء فقدره تقديرا خلق هذا الإنسان وفضله على كثير ممن خلق تفضيلا وسخر له ما في السماوات وما في الأرض وأمده بالعقل والتفكير وبين له له طريق الخير وطريق الشر إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا